فخشى والله من قاف ومن دان إن الجهاد لأقسام وأفضلها كلام حق لذي جار وكل قائل تديت العلا لا قال غيرهما إنس ولا جان لا قال غيرهما إنس ولا جان ọlọ́run ló wí ànábì ló wí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم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 ما في الحياة ثبوت ثبوت ما في الحياة بقاء ما في الحياة ثبوت نبني البيوت نبني البيوت وحتما تنهار تلك البيوت لا إله الا يموت كل البرايا سبحان من لا يموت يموت كل البرايا سبحان من لا يموت yóò tó سبحان من يموت كل البرايا.

سبحان الله وبحمده سبحان الله العظيم نقول طبعا بين الضوء سبحان يموت كل البرايا يموت كل البرايا سبحان pàkíyèsí ni ó ní máa fìlẹ̀ àyà ti bàkọ́ òun. máa àfáà ní gbogbo kálukú ẹ̀rọ kéèsì o kò sí tí ó gbèrè e láyé o. máa fẹlẹ́ àyà ṣe bàbá ní bẹ kò sí lọ́dọ̀ ní ọkàn yìí gbogbo wa náà. máa fẹlẹ́ àyà ṣe bàbá òun. nígbà tó wá kọ́lé náà tán ọlẹ́ lókun sí i ọlẹ́ kéde kan kò ní sí mọ́nà ní ọkàn àkàn yẹn. máa fẹlẹ́ àyà ṣe bàbá máa fẹlẹ́ àyà ṣe ní kò sí ṣùgbọ́ọ̀tù ní jẹ́bẹ̀ ní stability nítorí pé bó ti wà ní bí ó ṣe máa wà lọ́nà nù aláàbíà ti mẹ́lára mi ibi ó ṣe máa wà lọ́nà nù àpá ní kò sí láyé. máa filẹ̀ àyà ti ṣùgbọ́ọ̀tù. kódà ṣùgbọ́ọ̀tù máa bá ti rẹ̀ ní owó ń bẹ̀ kò sọ pé ọ̀bẹ̀ lálẹ́ ń bẹ

fọlá tún náà e rúhà ẹ gbọ́dọ̀ fọwọ́ ara yín lè dànù fọkànlá mọ̀ zálà àǹkọ́ mi fa àdà a lè yè àfihàn jìwárà ẹ ti dáadáa sára àdúgbò kan yín gbọ́ abákalùkù yín gbé aládùúgbò se aláwọ̀ apẹ́ oríṣiríṣi agbára náà ṣe tẹlòmíì owó ọlọ́run ṣe aládùúgbò tẹlòmíì ló ìdẹ̀ra owó ìdẹ̀ra mímọ̀ ìdẹ̀ra agbára ìdẹ̀ra àṣẹ ìdẹ̀ra kó máa lè tí èèyàn àdébìnrin tọ́wọ́ èyí kéyìí tọ́lọ̀ ń bá fi sọ́dọ̀ yín á sì ní òjì wá ara yìí ẹ ṣe dáadáa sí i fọlá fi rú ha ẹ ara zánà káì tó bá kú èèyàn máa kì í padà wọ́n o èyí ó a ìpàdé ọlọ́run tó bá bọ́ mọ́yàn lọ́wọ́ tí kánú dẹ̀ra tọ́lọ́ ti sọ́dọ̀ èèyàn tó bá lè bọ́ èèyàn máa rò pé owó mú padà owó mú padà owó mú padà bá bá bá bọ́ lóyè yóò máa rò pé òun ó rí kò ní rí mu mọ́ díẹ̀ díẹ̀ ni wọ́n máa yòrò ayé bó wá bọ́ èèyàn mu wọ́n láti bí ọdún mẹ́fà ọlọ́run wá dá ìjòkó di sí ike ìgbádùn owó náà ọlọ́run ò kápá tí wọ́n ṣe ó sì ń bẹ láyé wọ́n ní èyí kéré ní ogun rẹ̀ lójúmọ́ five thousand ni àdáàkó Allahu akbar. Máa Nàbùní ní bùyúta wà hátímá. Nàbùní ní bùyúta wà hátímá. Tànà àrùn sílẹ̀ kàlùbùyútù. Ìyàmú àtòkò lòlùbárà yá. Thank you. nínú tí wọ́n dákọ tí wọ́n mú ibà nínú islam ni haruna rashid ọba ni ọlá ni ọlá ìtàrí ìbò àyà kò sí ń tọ́fẹ́ tọ́lọ̀mù sí fún haruna rashid kọ́dà ọ̀rọ̀ rẹ̀ lágbára láyé imam maliki ni haruna rashid ọ̀rọ̀ rẹ̀ lágbára ah, wa ìmáàmù máàlìkì wá ní wọ́n sọ fún pé èèyàn lọ bá kéwú bí tí kéwú àní kéwú ìwá bá yàn ó ọwá fún gẹ̀sìn àádọ́ rọ̀ṣídì tí bá bá dá pẹ̀lẹ́ ńlá kan ní àwùjọ ẹ̀rí ká pé ẹ̀bá sọ̀rọ̀ ògúnmọ́lá ẹ̀wù bí ó ṣe ilẹ̀ ní àwọn sẹ́lẹ̀ Yorùbá lọ pé èwo tó ní àwọn gbàgbọ́gbàgbọ́ ládìgbòlú aláàfin Ọ̀yọ́ ní ká pé adédúgbú à ká pé adìsẹ́kọ́lá tàbí adélabú sẹ́mọ̀bílẹ̀ na tẹ̀lé rí bẹ́ẹ̀ ni harun rashid àmọ́ lójú ọ̀nà ẹ̀sìn ní tí wọ́n o àmírù ni ọwa ọlánà wa pọ̀ harun rashid wá dánlẹ́sẹ̀ mọ́mù gbogbo nǹkan lẹ́pà fẹ́ lọ́wọ́ ti ṣe fún akéwù nìkan ló kù wá kọ́ mọ́mù wá ní wọ́n sọ yú tálà wúwa èèyàn lọ máa bá ìmọ̀ ìmọ̀ ìwá bá yẹn o wá wọ́n wá déwájú lé mọ́ málìkì kọ̀ wá sọ̀kalẹ̀ wọ́n wá ní wọ́n sọ pé mọ́ málìkì pé òun o mọ́ málìkì wá yọjú sí ah, o ṣé pé kí èdè pọ́kùnrin yóò fẹ́ kọ́ wa lónìí à èyàn ọgbọ́dọ̀ mọ́pọ̀ yín lé bọ́lọ́ ti ṣe yìí ọlá èyàn ọlá lè a sì ní afẹ́ kéwú lọ́dọ̀ rẹ̀ mo sọ fún kí ẹ má lé kéwú ni ṣe pé ọ̀rọ̀ náà ó ọwọ́ ara báyìí pàkàsọ ìmọ̀ àhárùn àṣírí wa sọkali ọwa sọkali ọwa salabasi ma mọ́mú máàlìkì wọn dà lóhùn ọwá ní kásá máa wá ní ọlẹ́ máa wá ọdọ ọ̀dà wa wa lọ́jọ́ ọ̀tọ̀ tí ò ní jẹ́ pé jẹ́ gbogbo àwọn arìnrìnrìn bá ń wá lámà ní bá ti ti wá kò sí kí wọ́n ní kí láyé ṣe lẹ́yìn kápá afẹ́fi ṣe tọ́lọ́ ṣe àgbà afẹ́ tàbá afẹ́ ṣe gómìnà ìlú àgbègbè èèyàn lọ lé kí ó kọ́ wá ní gómìnà pé sàtífíkẹ́tì lè kéwù mi ní ti ṣe gómìnà wọ́n fún kájọ́lọ́ṣìpù lásán tó kò sí ẹ̀ka tí wọ́n bá bìyàn pé ìmọ̀ tó wà kí lọ́wọ́ ti ṣe ju pé màmá ti ṣe tọ́lọ́ lọ olóògbé tá burú fàáfàá tó bá yẹ pé màtírí ayé òun lọ pàtàkì lẹ́mìí síwájú orí ọ̀rọ̀ ọlọ́nkọ̀ọ́nù ó ní nǹkan oṣù tá a ní lẹ́nu ta ló fẹ́ pẹ̀lú bá a ṣe rí yìí tí òun ti fẹ́ fẹ́ rí wa lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìdú òfẹ́ rí wa wa àti kẹ́kọ̀ọ́ tí wọ́n máa fẹ́ fún ọ ọba ìtọ́jú ọjọ́ fún ájíyà lọ́dọ̀ ọba tí ó jẹ́ pé ìyá rẹ̀ kọ̀tẹ́ tó lè gbà ebi ọba bí òṣùpù àwọn èèyàn lè dìde bá ó ti pọ̀jù kí ló dé èkó tí wọ́n lé tó báyìí wọ́n bá láwọn kan sí bí ìsàbí wọ́n bá máa bẹ̀rẹ̀ sí wọ́n lọ lè dé plákàdì ẹ bá túlẹ̀ ó rẹ̀ sílẹ̀ nígbà wà lọ́wọ́ fẹ́ pọ̀jọba onídìí rẹ̀ ṣùgbọ́n ta yọ́bà yẹn lẹ̀ nù ìyàtọ̀ ọlọ́run bá wá tẹ́sì kalẹ̀ fún yẹn ọlọ́run mọ́ di pé yẹ ọ̀jẹ̀ wa máa mú mọ́lẹ̀ wa ni kò sí ní ṣe ìṣẹ́nu ẹ̀ṣẹ́ bá yí kí lọ kéwo àwọn tọ́lá fọ́tò rẹ̀ èlù àwọn ọmọ akéwu àwọn tọ́lá pé tàdọ́wù làwọn tàdọ́wù làwọn mọ̀lẹ́mọ̀lẹ́ ìkàtọ̀ àjìnà àtà

táwọn ẹ̀bá kọjá lọ ẹ̀lẹ́mí lè fúlówó ẹ̀lẹ́mí lè ṣe kéde ìjọba arsenal ẹni ìwájú oníbẹ̀yà grand ní makibara makibaratu ẹni ìwájú oníbẹ̀yà grand báyìí níbi tí wọ́n ti àwọn òkú ti tó pọ̀ arsenal kí ni wọ́n bọ̀ pẹ̀lú ọlá ọ̀gẹ̀sìn àwọn ẹgbẹ́ tẹ̀lé àwọn alámìgbéta tó máa fọ́ wọ́n máa wú oríṣiríṣi ọ̀rọ̀ tí máa wú yàn lórí tẹ́lẹ̀ lórí òkú kò wọ́n ti jẹun wọ́n wá ń wí bọ̀ hmm, ẹni wá ní àwùmọ̀ràn sí di wèrè ah, wèrè ni ó wí pé pẹ́sẹ́ǹtì wèrè ah, ó tó tún àwọn ẹ̀dákẹ́ lẹ́ẹ̀kẹ́lẹ́ ah, ó tún ní àwùmọ̀ràn sí di wèrè èmi ni wèrè bẹ́ẹ̀ ni àwùmọ̀ràn sí di wèrè ni ọ́ lọ́bá sọ̀kalẹ̀ lórí ẹ̀sìn

ó ní ẹni tí ọba ẹni tí ọba lè tún ọ̀la rẹ̀ ṣe tí ò túbi tí ó sùn ṣe ni wèrè táwọn èrè lọ́wọ́ ní ó pé orí pé ni wọ́n ń tu gbogbo kókó tó wà níbi mọ́kíbára èmi wá ń tu kókó torí pé ibi tí ọba ibi tẹ́yìn bá sùn kẹ́yìn gẹ́gẹ́ tẹ̀tẹ̀ nílé ní sẹ́yìn kan òtún ní mẹ́ta rẹ̀ pé ẹ̀sùn náà wọ́n ẹ̀dájọ́ sùn bẹ̀ àbí ta ní sọ fókùn pé ẹ̀sùn náà lẹ́gbẹ̀ẹ́ kan sàré ẹ̀dájọ́ sùn bẹ̀. ebi ní bẹ́ẹ̀ lára àná fẹ́ súná ta lọ́wọ́ yàrá yìí ẹ má àwọn ẹgbẹ́ títí rúùmù yìí ta lọ́ta kà ikú bẹ́ẹ̀ ta lọ́ta tẹlifíṣàn bẹ́ẹ̀ ta lọ́ta ọmọ kọ́bí machine yìí bẹ́ẹ̀ ó lé mi wá ní wèrè àbí rẹ̀ sí i ara arúgbó rẹ̀ sí i kókó pálí ibi tó wà àwọn tẹ́ náà wọn ò ní èyí tí ń bẹ lára rẹ tẹ́ fi pé kò sírù rẹ̀ bọ́lọ̀ mọ́ mú kúrò ní ti fíìsì ni tẹ́mi bá gbọ́ gómìnà tó kú gómìnà ni sólówó ọmọ kò kú olówó kú ọba báwa tí wọ́n ń pé káwọn ọmọ pálọ̀ àwọn ilé ìlú

ẹ̀sùn ti ẹ̀sùn ẹ̀sùn bàlájà wọ́n Allahu Akbar ọlọ́run dákun mọ́ta bá wa kí aláàjì wa gbé bá kí jẹ́jẹ́ ìgbà aláàjì wa nírú ẹ̀rí ọkàn wọn náà nù kìí sí kálẹ̀ kó fi ìyẹn lé akẹ́fà ní tẹ́lálágbà kàn yọ kàn yẹn pàdé ó di jẹ́ ìbá fún náà àwọn ẹ̀rí lè gbọ́ kákan kàn yẹn kọ́ á sí ìyẹn

ọ̀fà aláyé fẹ́ rí àdánwò ni. lámúyà kan fi àtúbùtù. kò sí iṣẹ́ wúwà lórí iṣẹ́ ọmọ wa lọ bẹ́ẹ̀ bọ́ọ̀ kan lálẹ́ ló fi ọbẹ̀. iná máa dùn ní àkàbẹ́ ìsìn àtàjà sí òlè àǹkàbùtù. afọ́ àdìjẹ́ ìjọba yẹn ṣe rí fún yín kàbá ìsìn afọ́ àdìjẹ́ òfin ayé wé ilé kan mẹ́ta jẹ́ sí òlè ilé tálàtà àkọ́kọ́ ẹ wá já lọ sọ́ọ̀tù làǹkàbùtù the chapter of fire in the glorious Quran, the chapter of spider, al-ankabutu, al-ankabutu, alantakun ní jẹ́bẹ̀ spider lọ́dọ̀ ẹ̀yìn ọlọ́mọ̀rún alantakun. Kẹ́rin ọ̀pẹ́ làkàyè ń bẹ lórí pẹ̀lú àwọn àbá, wọ́n ti ṣe research. Research tó bá ti jẹ́ pé ó bá ti kú ònú ọ̀rọ̀ lọ́wọ́ àtọ̀rọ̀ àmẹ́rin kì í ṣe research mẹ́sìn. Ìranù ni. Research tọ́ba ti kó lọ́rọ̀ ọlọ́ọ̀tọ̀ lànàbí kéré ṣe táàkì inú ẹ̀sìn ọlọ́run kọ́ sàánú kó ti gbàdúrà wa kó ti bí àbùkátà wa kó ti já síra dáadáa àà ìjọ àkọ́kọ́ tẹ̀yẹ̀ bá ti sùn sáré bó oorun náà bá já sórí ilé fún yẹn oríire náà dalẹ̀ fún tó bá já sórí ibú orí ibú ọ̀dalẹ̀ fún bára ìjà bùbá ti ṣe sùn lánàá ọlọ́run dákun mọ́tàjọ́ jẹ́ kó oorun orí mẹ́rin sùn. àà jẹ̀mọ́ kọ́dà ọ̀rọ̀ pé ẹ̀mí èèyàn bọ́ kọjá pé bọ́ta ni wá bọ́ bá ti fi pé ẹ̀mí bọ́ àjọbí ni wọ́n bá yàtọ̀ àwọn sàhábà wọ́n wá ń gbé òkú yẹ̀wúdí kan lọ òkú yẹ̀wúdí òkú ha wá dìde àwọn dìde ṣe báyìí ha kodò nígbà wọn agbé lọ tán àwọn sáré ọmọ òsì ní mọ́sálá èdè rẹ̀ wọ́n bá ní ànẹ́bì ìyẹ̀wò ní ọ̀tá ọlọ́pàá ànẹ́bì yóò sọ ọlọ́ọ̀ nínú òótọ́ ẹ̀mí là ń sọ yìí ẹ̀ẹ̀mọ́bẹ̀rẹ̀ ní bọ́ọ̀lù bẹ́ẹ̀ ní jáde lára rẹ̀ súratul ankabut súratul ankabut ọlọ́run wá ní nínú súra yẹ ọlọ́run wá sọ wípé masalu ladina takhadu min dunillahi awliya kamasali ankabut takhadhat baytan fa inna awhana al-buyuti la baytul ankabut law kanu ya'lamun ọlọ́ni gbogbo masalu ladina takhadu min dunillahi awliya gbogbo ẹjọ́ jẹ́ pé nǹkan mi lọ gbẹ́kẹ̀lé àtọ̀sọ́lọ́ ẹjẹ́ sọ́jọ́ ṣe rí fún yín ọlọ́ni mọ̀fánù nàbí ilẹ̀ sákàdù mìtúrì láyà òyìnbá gbogbo ẹni tó bá jẹ́ pé ọ̀dọ̀ nǹkan míì lọ́pọ̀ kàṣí yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run lórí ìrànlọ́wọ́ tí wá gbogbo ẹni tó yẹ pé ọ̀dọ̀ nǹkan míì lọ́pọ̀ kàṣí lórí ààbò tí wá yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ní àpèjúwe wọn kámọ̀ sálì ankabuti wọ́n dàbí aláǹtakùn ìtàkàdà ti bẹ́ẹ̀ tà aláǹtakùn ti kọ́lé fa ìnà òhánà ìbùyúùtì làbáyìtì ankabuti ọlọ́run ilé ìwòrán yẹ̀yẹ̀ tó ilé aláǹtakùn ẹwọ wàhálà sára ìtàkùn ó ṣe tó ní lọ́fẹ̀ẹ́ ní tí ó kà wò pé ah, ẹwọ táwọn ìdálẹ̀ kọ́bú ẹ̀yẹ ẹwọ̀n dànù ẹwọ wàhálà tó ṣe ọgbà òun bì ọgbà bì ọ̀rọ̀ ẹ̀tọ́ bá bàbá àgbàkùn ṣe rà ó ẹ̀rọ tó wàhálà ní máa ṣe yọ pàbáyì yọ pàbáyì yọ pàbáyì yọ pàbáyì yọ pàbáyì yọ pàbáyì yọ lọ báyìí yọ tẹ̀yìn báyìí yóò mú yóò mú gbogbo wàhálà tó wá ti tán ìṣẹ́jú kan ló ń yọ ọkàn òun pé ah, ẹ̀rọ wá gbà mí aláǹtakùn náà takùn bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ìdàlẹ̀ إنما الدنيا كبيت نفتته العنكبوت نفتته العنكبوت àbá yìí tẹ́lẹ̀ aláǹtakùn náà lẹ́wọ́n kó lẹ́nu báyìí نفتته العنكبوت ilé aláǹtakùn náà lẹ ilé aláǹtakùn lẹ́wọ́n kó lẹ́nu báyìí ọlọ́run dákun àwa débẹ̀ lánàá èmi pa lọ kí àlàyé ìjà lọ sí táàzíà táàzíà òní kọ́ńdólẹ̀ nínú kondolen kọ́ńdólẹ̀ ká káwá fi ara bẹ̀ náà wo tara wa náà pé sẹ́ni tó nílé jàràjà rẹ̀ ilẹ̀ ni wọ́n wà ara fún nìkan tó rú báyìí àwa bá là ájì ájà tó bá kí àwa bá wọn lórí bẹ́ẹ̀dì wọn wá lè yí apàdà fún bẹ́ẹ̀dì ńláńlá tó fẹ́ ẹ̀ wọn wá tẹ̀ wá lè yí sọ̀tún yí sójú pé fún omi rẹ̀ àmọ́ àárín ti táwa gbẹ sí kọ́lọ́rù rẹ̀ ní wàá rọra wọ̀ àtúnláàánú wọn kọ́ tó bá yẹ ká dá sí táwa gbẹ pé tó ọmọ bá mọ̀ ń rà nínú òkú bẹ́ẹ̀ lọ. ìní àlébì sẹ́lẹ̀lẹ́fà ìṣọba pé kálukú ọmọ palẹ̀ ọjọ́ ọ̀la rẹ̀ mọ̀ ìtójú òkú mọ̀ máa rí ìtójú òkú ọmọ rí mọ̀ lágbára ìtàwọn ẹ̀tọ́ àmọ́ fojú òkú rí gẹ́gẹ́ ẹlùmí náà máa sọ ìdánisọ́kùbà wà mo fi ọ́nà búra ẹgbẹ́ ìwọ̀n mo kúrẹ̀ lé wọlé ẹgbẹ́ ìwọlé tí wọ́n bá yìí irun kọ́ ìlórí yìí ìjọsẹ̀ ṣùṣù kábẹ́ tọ́mọ yóò tún ká ní ó lè wọlé síbi bàbá rẹ̀ fún bàbá tọ́yàwó tọ́yàwó ní ìlú tọ́rẹ̀ jù tọ́mọ ayé tó pé wáàwù tí ó sàpadà àwọn kan lọ́wọ́ àti ọ̀bẹ̀rẹ̀ láwọn àdájì wà níbi ni wọ́n àti ẹ̀kọ́ rí olùsí ó ní túlùtúlù àbájọ ẹ̀ ládùúgbò yìí ìfọ́nù kò bẹ́ẹ̀ ni ìdí fún ilé ìdí nìsí láyé ìmáàmù ìmáàmù máàlìkì Rahimu rahimahullahu ta'ala rahmatan wasi'a ìbámu bá ìkìlì ṣe fatiwa ó máa ń dájọ́ ẹ̀sìn kankan tí wọ́n sábẹ̀ pé àbẹ́ ẹ̀sìn àpapọ̀ ẹ̀ pé ẹ̀sìn ni yóò mọ́ta láàrin àwọn fà èmi yóò tún mọ́ta láàrin àwọn èèyàn jẹ torí pé iye tí ó dùn máwọn èèyàn ni wọ́n kọ̀ọ̀kan máa ṣe ohun ìsọ̀rọ̀ sígbà tóun ti gbọ́ yé ṣùgbọ́n pápánì onígbé àwọn apá àtàwọn gbọ́yé bẹ́ẹ̀ tí wọ́n jẹ tí òde wọn gbọ́n tàbí tí wọn ò rí tí wọ́n jẹ tàbí tí wọn ò gbọ́yé tẹ̀fẹ́ àtàwà gbogbo ẹ̀ ti dàpọ̀ àwọn ti dàpọ̀ ìmọ̀ máìlìkì yọ ẹjọ́ ẹ̀sìn wọn dájọ́ ẹ̀sìn ń dájọ́ ẹ̀sìn ní Mẹ̀dínà àfa àkàbàdé sí Mẹ̀dínà láwọn ẹ̀ yá lọ ẹ̀ ẹ̀kọ́ bá rẹ̀ ti wá sẹ́nu wọ́n bá yà lọ́jọ́ ẹ̀ òun náà bá ń dájọ́ ẹ̀sìn ṣe ọwọ́ adijọ́ kan nǹkan wá ṣẹlẹ̀ ní yẹn gbogbo ẹni tó bá ti mọ̀ pé òun dúró dáadáa tí wọ́n bá ń da ọ̀rọ̀ ọmọ lọ́wọ́ kọ́mọ̀ wọ́rí wọ́n padà sọ pé àmọ́ ni yìí wá wọ́n padà wá sọ bẹ́ẹ̀ wá òkú kan kú obìnrin wá ni màtóbìnrin wá kú ẹni tí wọ́n máa wẹ obìnrin tí máa wẹ̀ òkú obìnrin ní òlú yẹn ọwọ́ àwọ̀ bẹ̀ ọ̀tá ẹ̀kọ́ jáde ọ̀rẹ́ pẹ́ tó báyìí nígbà wọ́n ti tó wọ́n bá pé wọ́n ní láti kọ́ ti yá dùn wá aláfẹ́rìjà ọwọ́ rẹ̀ ti lẹ̀ mọ́ ojú ara obìnrin obìnrin tí òkú ọwọ́ rẹ̀ ó ti lẹ̀ ó ti obìnrin òkú yẹn kéèké ti mo ẹ ọ̀pọ̀ ní sá ló tẹ̀lé ọ̀pọ̀ ní sá nǹkan pọ̀ lọ́dọ̀ ọlọ́run èmi tẹ̀lé tọ́jú ẹ̀ lẹ́gbẹ́ yéé yásílọ̀ yásílọ̀ ìlú ìlú tó wá tẹ̀lé yìí lẹ́sìn wẹ̀ fún ọwọ́ rẹ̀ ńlẹ̀ máa ojú ara òkú yìí bó láwọn á ṣe ọ̀rọ̀ tó àwọn afáànù bí wàhálà bá jẹ́ àwọn afáànù lókù ẹ̀wà lọ́ba afáànù agbájá àfáàní àní àwọ̀ ẹgbẹ́ ọwọ́ rẹ̀ máa wà bí lọ kọ́wàá ní kùkùrákù àfáàní àní

wọ́n ní alọ́wẹ̀ fún ni ọwọ́ rẹ̀ wá lẹ̀mọ́ lára máa márì kí ní ẹlọ nàlọ́gọ́rin ní lára éèkì ó ti kọ́lífù ni ìtẹ́sí ń pè ní kọ́lífù ní òṣèré àníkéyàn parọ́ sí dámọ́lẹ̀ láì ti kọ́ báàlì kálà nínú kòkó tàdábà ìkó pé bẹ́ẹ̀ tí ń wo kẹyàbà onídìínà nù kò tọ́ ọ̀bá báàlì kálà nínú kòkó tàdábà ìkó tó bá pè é ló ń ọlọ́run bí ọ

ìdarí nǹkan yóò jọ nǹkan ní ìtẹ̀yẹ́yẹ́ pẹ́ẹ́pẹ́ wà láwọn jìnà tí ó sì jọ tẹ́yẹ́yẹ́ àìmọye nǹkan bí láàrin ẹbí tí ó jọ pé lágbájá ń lo àdìsí ọlọ́jọ́jọ́ ń lo kádàrà wa yóò lè jọ bẹ́ẹ̀ lóòótọ́ tó sì jìnà sí àìmọye nǹkan bí láàrin lágbájá ń bínú mi tó jẹ́ ó jìnà sí ìmáàmù Málíkì ní ẹlọ ní ọlọ́gọ́rin bílálà èsì ó ti kọ́ seventy nine seventy eight seventy nine eighty ó pé eighty àwọn èèyàn kú bẹ̀. ìjọ náà ni wọ́n ti lọ sọ pé láyù fùtá wà máàlì kún fìlì mẹ́dínà ní òwe yẹn ti délé lábáwá pé láyù fùtá wà máàlì kún fìlì mẹ́dínà ẹ̀ lè kọ́ ọgbọ́n ìfọ́kọ́ bẹ́ẹ̀ dájẹ́ ẹ̀sìn lórí ọ̀bà tí mọ́mú máàlì kì bá ń bẹ nínú ìlú mẹ́dínà ní ẹbí pé mọ́mú máàlì kì ní àádìmù mẹ́dínà àpá àgbàlẹ̀ mẹ́dínà wọ́n ní láyé òkúta wà máàlì kó fìlì mẹ́dínà ìmọ̀mù máàlì kì òun ló ṣe mọ́ àtá ìmọ̀mù máàlì kì tí mo sọ fún jimá lánàá mm. láyé òkúta wà máàlì kó fìlì mẹ́dínà àwọn èèyàn ṣe wàhálà ní ẹ̀sìn wọ́n tó kó tó kó o yé wọn ẹ̀sìn ẹ̀sìn náà ìmọ̀mù máàlì kì tí mo sọ fún yìí tẹ́ bá gbọ́n tí ojú rẹ̀ rí lórí ọ̀rọ̀ abẹ́ fún ìdájọ́ ẹ̀sìn jọ ìmọ̀mù máàlì ọlọ́mọ́ta kẹ́ ọlọ́kùnkùn àwọn ẹ̀nà lálùbáríkà rẹ̀ tó ní àgbogbo jama èèyàn máa palẹ̀ mọ́ ẹnìkan tó wájú àdébí lè pé ijó òṣèlú àdìkí àmọ́ òde àdébí ni máa ń dá àjáde tàlà kí lè palẹ̀ mọ́ rẹ̀ fún gẹ̀ máa dá àjáde tàlà kálukú ló wí pé àwọn ẹ̀nà ń palẹ̀ mọ́ ń palẹ̀ mọ́ wájú kó bíbí ti lọ fáwọn ọ̀dọ́ lóru àti ń palẹ̀ mọ́ lóòótọ́ ṣé ẹni jàmbá méjà náà wò pé rẹ́rẹ́ nínú ẹ̀yìn wàhálà lọ́wọ́ béèrè èyí ò lè má kókó tọ́lọ́wọ́ béèrè gángan o. irú ìyá ọlọ́run ní àwọn ojú ìfagbèsẹ́gbẹ̀ awẹ̀ gbèsẹ́gbẹ̀ gbèsẹ́gbẹ̀ kí ló ti gbogbo ẹbí rẹ̀ ti ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀tọ̀ ọ̀gbà ìjọba fẹ́ lọ kí lọ́wọ́ àṣọ. èdè tí kíríkà èdè tí kíríkà òṣè èdè tí tọ́fẹ̀ yòókù jẹ́ iṣẹ́ yòórù tẹ́lá ìdájọ́ sọ fún ọ̀sán lọ́wọ́ obìnrin tí ó wà ìjẹ́nà àtẹ́wò sì ni kí gbogbo èèyàn mọ̀ kí lọ́wọ́ á ṣe orí pé ògbẹ́ni bí ajá òṣù fàjá lórí ẹni tó sì wọ́n torí olóńgbò àrẹ́bì sọ fún wa kí ló ṣe ọlọ́rin àjọ wá sí olóńgbò kò sí ìdẹ̀kọ́ jẹun lórí ilẹ̀ ọlọ́mọ ẹ̀ẹ́dẹ́ iṣẹ́ wa wù torí olóńgbò ẹnì pápátá lómi oríṣi ajá yẹn ńlá yẹn aja oríṣi ajá ìdíje omi ni obìnrin ni aṣáwó ní gbogbo ẹ̀yà pàpẹ́ ẹ̀ẹ́dẹ́gbù lóbìnrin ó sì mú bàtà rẹ̀ báyìí sí gbomi wa ńlá ajá wa ńlá ó túbù ajá wa ńlá títí títí títí sájà ń fi tó ògbẹ́ fi lọ ọlọ́run ọmọ ń ọlọ́run dá tọ́lọ́run tó tiẹ̀ sọ̀rọ̀ kò sí tọ́lọ́run dá tiẹ̀ sọ̀rọ̀ wàá lọ kọ̀ fáwọn bẹ́ẹ̀ pé náà ah, olúwa ọlọ́pọ̀tọ̀ látàwọ́ wọn láti ní ìyàwó kálukú lọ́mọ dídé ọlọ́run lọ́mọ kálukú gbogbo tọ́lọ̀ ń dá lọ́mọ dídé dúpẹ́ fọlọ́ láàbí dúpẹ́ fọlọ́ òkúta dúpẹ́ fọlọ́ ẹyẹ dúpẹ́ fọlọ́ ẹja dúpẹ́ fọlọ́ ẹran dúpẹ́ fọlọ́ igi dúpẹ́ fọlọ́ omi dúpẹ́ fọlọ́ atẹ́kùn dúpẹ́ fọlọ́ bí ọlọ́run ṣe yẹn ti kálukú fún ọ̀pọ̀ yìí tọ́jà táwa yìí ti wá nu ọ̀yẹ̀ sẹ́mi fáwọn mi ẹ̀fọ́ sí wúlíwúlà àkọ́mẹ̀ ẹ̀fọ́ sí námúlà

ọwọ́ sọ pé yá àyú ànábú dúdúkùlù màtá sílẹ̀ fún láyé àti mọ́tẹ̀kùn súlẹ̀ máa ń wọ́n dúdú dùn wọ́n ń láyé sí òru náà kòkòrò àwúrẹ̀ yìí kí ló kọ rẹ̀ ó ló kọ ó lọ gbogbo àwọn àwúrẹ̀ ní gbogbo ẹni kòkòrò àwúrẹ̀ wọlé wọlé wọlé yìí lọ máa wọ́n dúdú

sẹ́wọ́ èyí tọ́lọ̀ dá lọ́la ìṣẹ́ tọ́lọ̀ rẹ̀ dá lọ́la àyè sẹ́wọ́ ọ̀rá sẹ́wọ́ ni máa ń kó yọ Ẹgbẹ́ ọ̀sán owó kan kàbá náà ní ọkà nípa àwọn ẹgbẹ́ rẹ̀ lọ náà lójijì náà ni. Ẹjọ́ kàlípà kan náà àwọn tọmọ jẹ́ lọ́rẹ̀ ìwọ ní. Ẹjọ́ ti bẹ́ẹ̀ kan náà ìwọ ti ń ga àwọn ọmọ rẹ̀ kò sì ṣe pàtàkì ni àkùrẹ́ ló sì wà ó sì jẹun búlọ́ọ̀dù ẹ̀fọ́ nígbà tó bá rò kó sí òní bá kankan bẹ̀ mọ́ iná ń pè ní mirage àwọn Yorùbá pè ní àwọn ń pè é bẹ́ àwọn ẹgbẹ́ pè ní sàráàbù sábà mọ lójú títí ọlọ́dà sáàbù ọ̀kan bí ẹ pé omi bẹ́ẹ̀ sábà nílẹ̀ sáàbù ni àwọn ní mirage ni gbogbo tí bẹ́ẹ̀ lọ́kàlùkù mirage ni nítorí olùkọ́ wà mẹ́ẹ̀ẹ́sẹ́ tó bàbá débẹ̀ kò sí bẹ́ẹ̀ àìsàn yọ kan bẹ̀rẹ̀ tó bọ́dọ̀ bá di ìṣọ́ra rẹ̀ yóò ní àti tó ní báńkì àti ètò fíìsì ṣe àti pọ́pátì kan yóò yóò gbọ́dọ̀ áwù yóò ní alẹ́ pé mi èlò. wọ́n ti wojú túwẹ́sì wọ́n ní wọn ọmọ ti ń dédájú kọ̀ọ̀tẹ̀. kòkòrò àwọn èdè wa ní kúlúkúlú mọ́ta sílẹ̀ ẹ̀yìn àwọn èdè ẹgbẹ́ mi ẹ wọlé lọ láyà síbẹ̀ nàkú Sulemanu wẹ́dínúdù Sulemanu àtọmọ ogun ẹ̀ ipa ẹ̀kú dànù

ìwà ìwúlẹ̀ bẹ́ẹ̀ yìí ọba ka wà látẹ̀ ìpa ó jí bọ́ ma. náà lè mọ̀ èyí kọ́ lẹ́yìn pa àwọn láńgbọ́ láàmì níbẹ̀ ni ah, bẹ́ẹ̀ pé kì í ṣe ah, pa mọ̀ Sulemana ní àyè òfin nìkan dị ọ ní àtìlẹ́mọ́lẹ̀ ah, kì í bá bọ́lọ̀ òṣòro fún mi olóore tó ṣe fún ọ kọ̀ bá mi mú ní òfin ṣe fún mi àìjẹ́ káyọ̀ olóńgbò kan ní òjò tẹ́ erin pátọ̀ tó lọ́fẹ́ ni kólóńgbò wà ló tó erin yọ wà jẹun bẹ́nu ah, conversation wá bẹ̀rẹ̀ láàrin kòkòrò àti ọlọ́run eh, àwọn eh, ọjọ́ erin ìgbẹ́rẹ́ tó wọ́n kà máa sọ pé olùọlá ní ilé ìpínlẹ̀ náà wà ní àmàlì ìjì bàbá gbogbo ọlá tó lòlà ó ní tó ti ẹ̀mẹ̀lì tí bàbá rẹ̀ tó ń súlẹ̀ bá rẹ̀ rẹ̀ ní ìmọ̀ ọ̀sọ̀ di rẹ̀ mú súlẹ̀ náà lọ sókú lọ́ta rí kòkòrò paná ó ní ẹ̀ òye tó jẹ́ pé ń tàkà ní òfin wà kò ní símọ́ ẹgbẹ́ ọ̀tọ́ fídíò gbogbo ilé tí kálukú ń kọ́ yìí ẹ̀rọ tán ọlọ́wọ́ bá ìbáríkà yìí àwọn ọmọ òkú ní gbé bẹ́ẹ̀ yóò gbé bàbá yìí ẹ̀sán àmà lọ bẹ́ẹ̀ bó ti kọ́ tó rò wọ́n dá tó nì àwọn òní gbé bẹ́ẹ̀ àwọn ọmọ tó wáyà kàtà wọn ò gbé bẹ́ẹ̀ bàbá wa ni tọ́ tọ́ ẹ̀ lẹ́yìn àwọn àfáà nìkan irú ilé tó máa bá àlẹ́ ilé bàbá rẹ̀ lóògùn ẹ̀ lọ́kọ̀ bá lámúlégùn ẹ̀wọ̀n ní bàbá amúnikù kọ́ káàkiri ayé tó bá ọmọ tẹ́wọ́ bá ọmọ bẹ̀rẹ̀ kọ́ ní ìròyìn kó nínú amúnikù àtàràlàkàmẹ́lì ní ọjọ́ ibẹ̀ dára rẹ̀ gbé ìtọ́mọ̀tọ́ abánilé kí ó fi yàtọ̀ sáńtánà ní ìlòkù nù sàtánà máa bá ilẹ̀ tọ́lì bíi ní wá dàhábì ìyàtọ̀ bẹ́ẹ̀ ọlọ́run abẹ́ alájú abdulbaki ọlọ́ba kẹwọn tó fòkú mùsùlùmí tó sùn nítorí pé àwọn tó ló ti kí lásìmọ̀ èèyàn ṣùgbọ́n ẹ̀tọ́ bá lókìkí ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ láyé ẹlòmí ó kú ìyàwó àtọmọ ẹ̀rìkan ní ọmọ kòkú ẹlòmí ó kú ọ̀fọ̀ àdúgbò ìtọ́jẹ ẹlòmí ó kú ọ̀fọ̀ ọlú ni torí náà àbẹ̀ ọlọ́run dákùn àmọ́ mọ̀dá ìtì àtàkùn àìmọ̀dá ọlọ́run bá torí rẹ̀ sí aráyé gbogbo tí wọ́n fi ilẹ̀ ọlọ́run bá mójútó wọn mọ́ ní àlàáda ayé àríkà káífà tòṣìlẹ̀ òdà àrùn bá dà wọ́n fáníyà tàbí níbi dáàrí ẹjọ́ wá fẹ́ mọ bí kò tẹ̀lé yìí ló wu ẹ̀yẹn tí bí àti ilé àwọn èèyàn ti já dànù <laughs> bá kí alájà bùbákí bá yá sí wọn ẹ lọ gbọ́ yé dáadáa tí mùsùlùmí bá tá ìsàn in tó súnmọ́ tánàbí sọ̀fà ni pé ọlọ́run fẹ́ bá pa àwọn kankan lẹ́nu ìtànàbí wínú o pé ọ ọ ọ ọ ó sì yẹ kẹ́ wọ ọmọ wọ ọmọkùnrin kùngùnkùngùn orí tọ̀wọ́ tó ń fi orí fi ayé tó ń gbádùn rẹ̀ yá kì í yìí ó súnmọ́ lẹ́yìn òtí ìkórì ní ìdílé jọ́yà yóò wà fún anẹ́bí ló wí bẹ́ẹ̀ afẹ́lúwé láìsàn wọ́n ah, yá tọ́tọ́ mẹ́jọ tó ti wà lórí kíní kan ààfẹ́ ní àmọ́dé ètò ìbú torí tá lọ bá lọ kí a bá ní kó kúkú gbogbo ayé rẹ̀ ta ìfẹ́kọ́ wá lọ sórí rẹ̀ lọ èyí ọmọ táì bọ́tẹ̀ lọ́rùn lọ́dún dákùnmá àforíjì wọn bá kẹ́ bá wọ́n gbogbo mùsùlùmí lápapọ̀ bá yá fi wọn bá ti kú sí mi fún wa ọlọ́run dákun bí ó jẹ́ pé àwọn ọmọ rẹ gbẹ̀yìn wọn tí tọrọ fún wa ní bá ń sọ bẹ́ẹ̀ kọ́ ẹ̀ẹ́dẹ́kùn ẹ̀ tàdúrà ní òpé bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ tàdúrà mọ́ tàdúrà ṣùgbọ́n àdúrà tí máa kéèké ló wọ́n wọn ẹgbẹ́ ń wí yẹn ṣùgbọ́n pé ọ̀fẹ́ sọ fún sọ hmm. ọlọ́ndàkùn já ọmọ yóò wa Ọ maa kèé ṣe pé yọ́n dájọ́ sáàdúrà fún bàbá rẹ̀ gbogbo bá ní ìyá tí ó sàdẹ̀bí wí ìtìmọ̀lá àwọn àtàjá dùdù ní ọwọ́ gbọ́dọ̀ jẹ́ kọ́ sí náà kèé ṣe pé ya níparí oṣù lókèrè ẹ̀fẹ́ ọlọ́dàkùn ọmọ rẹ̀ gbẹ̀yìn رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين